wọ́n sọ fún àwọn obìnrin wípé wọ́n máa ń obìnrin àwọn ọmọ lọ́wọ́ kún ọjọ́ parí. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وعلينا أجمعين وكان يكون ولو تركياتك وكون محمد صلى الله عليه وسلم كلهم بك يوم سابع وكيوه atọrọ àlékún ìtọ́sọ́nà ọlọ́run àlékún ìdúró sí ọlọ́run ọlọ́run bàtà hàn wọ̀tá hàn àkọ́mọ́sà àsìkò nìkọ̀ọ̀kan wa. gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbéèrè tí béèrè. nípa pé àrí àwọn jàmáà kan lónìí tí wọn máa ń lo gbólóhùn hadith ìtàkàlẹ̀ kan àti irúfẹ́ irú àwọn àdéhùn bẹ́ẹ̀ nípa pé nínú tọ́lọ̀ wọn bọ̀ ọ̀fẹ́ fún wa tó sì máa ń bínú sí táwọn àjọ yìí máa ń ṣe. òun náà ni pé ìmọ̀ béèrè ìbéèrè àbí àbí àpọ̀jù ọlọ́run kankan máa ṣerú ẹ̀ gbogbo ẹni tí máa ń ṣerú ẹ̀ nù jọ yìí ìròyìn tí ó kù díẹ̀ káàtó ló mú lọ́wọ́ pàápàá jùlọ ó nílẹ̀ nínú hadith. látẹ̀rí àwọn anẹ́sọ̀lá àṣọlá pé nínú àwọn tá a fi màwọn ẹni síwájú tí wọ́n dẹ̀ fi sọnù òun nìkan máa ń béèrè gan wọ́n máa ń béèrè gan eléyìí dẹ́ ní a máa pa kí wọ́n máa yapa àbí kí ọ̀rọ̀ wọn máa yàtọ̀ sí ti àwọn olórí wọn bá wá mú wá fún wa sí sàwọn ànábì ọlọ́run. wọ́n ní sọ àwọn tí wọ́n á lọ léyìn lẹ́rìí tó jẹ pé torí ẹ̀wọ̀n èfi gbà béèrè wọ́n yé sì gba ìdáhùn wọ́n yé gbà béèrè gbèrè tàbí ìdáhùn wọ́n ní sáà lè gbà pé ẹ̀rí yìí náà tó lẹ́rìí kò tó lẹ́rìí ẹni tó bá fẹ́ jẹ ogún ìtàkìtàn ní ọ̀pá Islam ń bẹ láàrin al-ifrat wa at-tafrit kásẹ nǹkan níwọ̀ntúnwọ̀nsì wọ̀ntúnwọ̀nsì yìí kámẹ́sàsẹ́jù kárẹ̀mẹ́sẹ̀ àṣẹ ètò lára ẹ̀sìn wa lára ń tá a máa fi ń gbẹ̀sìn wáyé òun náà ni ìbéèrè àti ìdáhùn torí pé kò sí bí sọ̀rọ̀sọ̀rọ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ tó tọrọ yẹn tó wá jẹ gbogbo ẹ náà ni ó yí àwọn olùgbọ́ rẹ̀ ní hundred percent kò lè yé wọn ní hundred percent láéláé yóò ṣe ní àwọn àsìgbọ́yé kan lọ́dọ̀ wọn àbí kọjá sí pé ní òun náà ti máa láwọn àbìkan tí ò ní mẹ́nu gbà torí ẹ ẹ̀sìn wa ni ká béèrè ọlọ́run bá aláàtọ̀ fún wa nínú alukur'an kẹrí ní àìmọye aya lóríṣiríṣi nípa pé àwa mùsùlùmí a máa pàṣẹ dáadáa a sì máa kọ̀ bàjẹ́ níta níbi náà ti ń ṣe nù ń pàṣẹ dáadáa ètí ìsìlámù ti dòrò lérí nù torí ẹ yìí ń jẹ ìbéèrè sí pé àìdáhùn sí pé ẹni tó bá béèrè á dá lóhùn ẹni tó bá pàṣẹ dáadáa tó ṣe ń kọ́ bàjẹ́ ó túnbọ̀ pa àwọn abéèrè kan máa jáde nínú àwọn àṣẹ dáadáa tí ń pa àwọn àwọn abéèrè kan máa jáde nínú àṣẹ dáadáa tí ń pa yẹn nínú bàjẹ́ tí ń kọ yẹn tó ní ìdí pé kó ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn àwọn èèyàn sì béèrè lọ́dọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam àìmọye àyà ni wọ́n á júwe sí pé wọ́n á máa béèrè lọ́dọ̀ anábì ọlọ́ni yas'alunaka anil mahid wọ́n béèrè lọ́dọ̀ rẹ̀ nípa nípa ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin sọ fún wọn pé báyìí wọ́n lọ́dọ̀ rẹ̀ anábì nípa oṣù bóòlù ṣe máa ń yọ sọ fún wọn pé báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àyà mi ọlọ́run ni pé yẹtọ̀túnaka wọ́n máa wá béèrè fatuwa lọ́dọ̀ wọn kó lè lọ oyò fíhìm ọlọ́run ní kékeré òun ni ó fún wọn létí tí wọ́n ń béèrè. àìwá mẹ́yà àyà bẹ́ẹ̀ tó túmọ̀ sí fáwọn sábà máa bá ànábì wọn ṣe kékeré wọ́n béèrè tọ́lọ́wọ́n dẹ̀ máa sọ dáhùn fún ànábì kí báyìí báyìí báyìí so táwọn ilé ìbáfẹ́ lé lérí lérí ó yẹ kí wọ́n lọ mú àwọn àyà tó wà ní Kùránì yẹn náà kí wọ́n fẹ́ kàn gbà dànù so torí ìdí ẹlẹ́yìn ní wọ́n bá sókè ni pé wọn ò lẹ́rìí kí wọ́n mọ́ sàṣejù ni ẹ má béèrè béèrè tí ò ní túmọ̀ ẹ sì má sọ gbogbo ẹ̀sìn yìí di pé ìbéèrè ìbéèrè ìbéèrè lójoojúmọ́. táwa ní rojútu ẹ̀sìn tó ti gbére mí ń bẹ́ngbà mí kò ní járí bi yà síbi tó yẹ ká yà sí. àbí kọjá pé ọ̀rọ̀ fẹ́ kọ́ gbà lódìdí kó tún á sàfẹ́ mọ yín lọ́rùn tún mú béèrè kan jáde wò lẹ̀sìn òfẹ́ kẹ́ni òfẹ́ wọ́n ní lẹ́yìn ànábì ni ẹ̀ẹ́n kádìsì kan kó wá jẹ́ pé láti ń bọ̀ láti Saudi lọ́hùn kó wá dé Nàìjíríà bóòdù ṣe ní wíìkì ẹ̀yin náà wò náà ẹ sọ fún wa yẹn láti wíìkì ni náà láti Saudi ó ti rìn rìn rìn rìn kó tó dé Nàìjíríà ẹ̀ pé yóò ṣe kí ni wíìkì rẹ̀ ẹ́ ẹjọ́ ẹ̀yin náà ẹ bá wa sọ̀rọ̀ sílẹ̀ yìí kò ní wíìkì ni ẹ sọ̀rọ̀ lélẹ́yìn sọ wá tàmá tàmá ìbéèrè so ìbéèrè tí ò ní ìwà láǹfààní so kùránì náà òun náà rìnrìn láti sáwọ́dé tóbi dé nàìjíríà ó yẹ kó òun náà ṣe kí ni ó yẹ kó ti wí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìbéèrè tí wọ́n máa sí wa sòwúrò àwọn ìbéèrè báyìí ìsìláàmù kò fẹ́ mo rò kó clear náà.

ó dá mi sórí ni ọba ìlú dá mi sórí yóò sàn sí gbogbo ara rẹ̀ kejì kọ́kọ́ nígbà tó wẹ̀ tán omi tó kù ọ́ dà sí ara sókè sókèlè kọ́kọ́ wọ́n pa orí o. tábà fẹ́ bẹ̀rẹ̀ wẹ̀ nù wọ́n nígbà tán wẹ̀ tán tábà fẹ́ bẹ̀rẹ̀ wẹ̀ nìyẹn tí wọ́n ní àpò orí wa lẹ́ẹ̀mẹ́ta ọ̀pọ̀ papọ̀ mọ́ ojú rẹ̀ ó ti yé débi ọrùn rẹ̀ báyìí so eré yẹn èsì pé eré yìí nìkan ni àmì ó wà fọwọ́ ya irun rẹ̀ dáadáa tó bá tí wọ́n á fọwọ́ da gbogbo orí báyìí tó ti mú etí rẹ̀ náà máa so yóò sì mú etí rẹ̀ náà máa gbòòfó yé so àmọ́ tí wọ́n tún wá pa á láti fi káyọ̀ tó máa kọ́ bọ́nú etí ńgbà yẹn kò se ṣe kó fi bẹ́ẹ̀ ní torí kò sàlù aláàbà láyé kó ṣe kíni yóò gba àwọn ẹ̀bẹ̀ yẹn kó wá nígbà tó ń forí yẹn náà ni ó tún fọ ẹnu nù àbó tún fi omi sí imú ó rí i pé kíní yẹn máa kù díẹ̀ káàtó sòtòrí ẹ̀ ó ti sàwọn yẹn gbòdògbò kílẹ̀. ó ti mo ti dáhùn mo ti dáhùn náà. ọ̀ya kùnà náà. àwọn tí wọ́n lè tẹ̀lé àwọn ìgbà àti ìtọ́jú wọn kí àwọn àti ìjọ ṣùgbọ́n láyé lẹ́yìn ara àwọn kan tó dáhùn pé kódà àwọn ọmọ dáadáa pé wọ́n lórí lórí ojú ọ̀rọ̀ sọ́nà. wọ́n tẹ́ wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àti yá máa ní ẹnu tí ń fún un sàlàfí sàlàfí jù òbẹ́ jẹ́ sàlàfí torí pé a ti rí àwọn àṣìyá sàlàfí ìyá tó tí a tó kò ní pẹ́lẹ́ rẹ̀ wọ́n pé òun náà sàlàfí o inú ìmọ̀ràn wọlé ti bá fún irú àwọn ẹni báyìí. bákan náà ní abẹ́bẹ́ èèyàn tó ló ti lò gbégbé ayé kan tẹ́lẹ̀ pé a ní àtọ̀jẹ́ ní ìdílé àbí kan ó wá ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan ń kó sí nígbà yẹn lò.

ẹni tó wá fẹ́ mọ̀ pé òun fẹ́ dóṣì òdodo yorùbá máa kọ̀wé pé olódodo òkè ńlẹ́ni ìsíjú òdodo náà ni pé nǹkan kan ni tí sábà bá àwọn èèyàn lára mu tí èsì kínni tí sábà bá àwọn èèyàn lára mu. ìyẹn túmọ̀ sí pé àwọn èèyàn máa yọ owó ẹni tí ń bá ń sòdodo dodo ọmọ yọ owó ẹ̀. ọ̀gọ̀rọ̀ wọn sì ní gba àfìgbà tó bá tó kù láyé tó bá kù láyé tó máa ní ah, ẹni yìí sí báyìí ló ṣe rí o bísà rí mi gbogbo ẹni tó bá ń rìn ìlànà àwọn sálà àwọn kan ní pé kó gbà pé nǹkan ló kọ torí pé tó ọba ló kọ ní bó o ni wọ́n ṣe fẹ́ mọ̀ ọ́ pé tiẹ̀ yàtọ̀ o lè ní pé nítorí pé wọ́n ti sọ àwọn Ibrahim lẹ́nu wọ́n fẹ́ jẹ́ kí ni má ọ̀fẹ́ jẹ́ Ibrahim mọ́ torí pé Ibrahim yẹn ìwọ nítorí bẹ́ẹ̀ ọ̀fẹ́ ṣe kíni mọ́ ọ̀fẹ́ jẹ́ Ibrahim ma àbí nítorí kí ti sọ àwọn eh, tàbí ni wọ́n sọ lẹ́nu Habib níwò ní jẹ́ Habib mọ́. àbí nítorí wọ́n ti sọ Suleimanu lẹ́nu ìwọ ní jẹ́ ó ní sọ bẹ́ẹ̀ náà kọ tiẹ̀. àwọn àní Sulemanu tèmi o ọ yàtọ̀ sí Sulemanu so ọlọ yàtọ̀ àmọ́ ó lò kọ̀ọ̀kan tí wọ́n fi dá wọn náà mà. báṣọ wa máa ń lásì yìí nísìn orúkọ kan náà fi ń pè máa ń yìí àbí nà káwá wò pé mọ́láṣí àfẹ́ kí mọ́láṣí yìí kó ló mi kí wọ́n máa wá ní pé ara báyìí máa ń bèrè máa kí wọ́n fi dá wọn mọ̀ ó kọ̀ ọ̀kan náà ni. tó túmọ̀ pé a ní ìdí okọ̀ náà tọ̀ orúkọ ẹni rí wá ń bẹ orúkọ ẹni fún ìgbà tí wọ́n á lórúkọ wọn yìí orúkọ yìí wá ń jẹ́ kíni ó tún ti ṣe si tí wọ́n ti sọ̀rọ̀ sí tí wọ́n ti ń bú pé à ọmọ dáhùn ló ń ní ni wọ́n. sáwọn nígbà ti ń pè wọ́n tẹ́rọ́rìsì à ní sọ pé àná mùsùlùmí mọ́. à ní pera ní mùsùlùmí mọ́. à lẹ́yìn tí ò ní iyèméjì nínú ẹ̀ á pèrà wa ní mùsùlùmí torí pé àná pé wọ́n sọ pé tọ́rọ́rìsì tọ́rọ́rìsì ni wá káwá torí àní pèrà wa ní mùsùlùmí á pèrà wa bẹ́ẹ̀ àná mùsùlùmí wọ́n dẹ̀ sọ mùsùlùmí lẹ́nu lágbàáyé náà wọ́n sọ mùsùlùmí lẹ́nu lágbàáyé wọ́n ní kóòtù ní mùsùlùmí tọ̀ ẹgbọ́ wa yìí wọ́n ní kóòtù ní mùsùlùmí. wọ́n ní ànábì wa ìdà níbi ń èèyàn wọnú Islam wọ́n sọ wá lẹ́nu kí wọ́n ní kápá àwọn àdìsá kan rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá tó wá pé ní òòlù yóò kọ rẹ kó nínú mùsùlùmí ó tún wá lè fún o nípa pé ló kúkú mùsùlùmí lè yọkọ̀ ní sálàfíà bọ̀tí ọlọ́run ò pè súlè tó ń jẹ ọlọ́run òkè ọbẹ̀ báyà kó o ṣe change of name nítorí pé àwọn kan náà ni wọ́n jẹ́ súlè ayé ọmọ wọn sí dáadáa àwọn kan jẹ́ àbíyìnbù ayé ọmọ wọn sí kíni sí dáadáa ó kó o ṣe change of name torí pé ẹnu ń kun àbíyìnbù torí ẹ á rí pé pàǹtí ọ̀rọ̀ lélẹ́yìí ọ̀rọ̀ yóò ní torí ẹ̀ ni pé ó kọ̀ọ̀kan là sọ̀rọ̀ àwa tá a fi dára wa yàtọ̀ kò dẹ̀ sẹ́ni tó fẹ́ jólódodo lónìí táwọn èèyàn ní yọ owó rẹ̀ tí wọn ó sì gbà pé ọ̀la ìdílé nàìjíríà bá ti wáyé lónìí ẹni tó bá lóun fẹ́ ṣe déédéé yọ gbà tó lẹ́nu kódà kọ́ mọ́jẹ mùsùlùmí ẹ̀yin náà wò buhari nísìnyí náà tó lóun fẹ́ gbìyànjú òun fẹ́ ṣe déédéé nǹkan ò sí ìyàtọ̀ ní nàìjíríà tí bó ṣe yàtọ̀ nísìnyí láburú káwọn kan ti ń pariwo rẹ̀ pé lọ́tún lọ́sì tí wọ́n ń wò bíi pé síbi ẹni pé òun nìkan lòún dá àbóhùn mọ́ sùkátọ́ á nígbà tí nǹkan tẹ̀sán ṣe bó ṣe sí ní rí tẹ́gbẹ́ ìtọ́lẹ́nu máa pọ̀. so ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe dáadáa ní àwọn èèyàn nígbà díẹ̀ bọ́rọ̀ bí ó ṣe general bó ṣe general ká bó ṣe wà general nìyẹn òun nígbà díẹ̀ torí àwọn tó fẹ́ pinnu sàlàfíà mọ́tòrí kí wọ́n sọ sàlàfíà lẹ́nu àwọn tí ń wo sàlàfíà pọ̀ àwọn tí sàlàfíà fẹ́ takun tí wọ́n ń ṣe láburú wọ́n ti kéré wọ́n pọ̀ ó rí pé ọ̀tá Buhari pọ̀ ọ̀tọ̀ ni àwọn tí ń bẹ ń di ilé epo tí wọ́n ti gé mi tí wọ́n bá sọ̀tá. ọ̀tọ̀ làwọn tí ń bẹ ń di ọ̀rọ̀ náà tí wọ́n bá sọ̀tá. ọ̀tọ̀ làwọn tí ń bẹ ń di àwọn ètò àwọn tí wọ́n jẹ́ àwọn bíi àwọn ọlọ́pàá wa àwọn mínísírì wa tí wọ́n bá sọ̀tá. So kọ́dà nísìnyí gbà tó jẹ tó wọ́n nísìnyí àwọn oúnjẹ náà ti kíni àwọn tí wọ́n ń import oúnjẹ wọlé wọ́n ti kíni wọ́n ń bá ṣọ̀tá torí mú wọn lọ́wọ́ dání àwọn tó tẹ́lẹ̀ ń gan náà ti wọ́n ń bá àwọn tó yẹ kó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn náà ń bá ọ̀tá rẹ̀ àwọn tí wọ́n dojú ìjà kọ́kọ́ torí fáwọn tó ń gan fẹ́ takò sí kíni wọ́n pọ̀ kírísítẹ́nì ọba àjà yóò takò yẹ̀wúdí ọ̀tà kò àwọn ẹlẹ́sìn mi là ń sọ̀rọ̀ tọ́ ẹ̀yà ajá wá sínú ìjábọ̀ máa ẹlẹ́gbẹ́ mi lọ náà ó ti yé àwọn ẹlẹ́bọ̀ ó ti kíni olóòsàn ọ̀tà kò àwọn ọ́fíìsì ó ti kíni wọ́n ta kò òun nìkan yìí náà. àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ó ṣe kí ni wọ́n ta kò àwọn ẹyẹ ó ṣe kí ni àwọn àjẹ́ àwọn aláwo wọ́n ta kò ìta lásán la wà yẹn o àti ìwọlé o a sì wà ní ìta Islam àìwọlé ẹwà máa ti ń takò nìkan ẹwà yà wọlé tábà wọlé àwọn tó sàkó wọn pọ̀ jù báyìí lọ àwọn àríjì òun nìkan náà ni wọ́n ni wọ́n dojú kọ àwọn sẹ́wọ́ntì sùn gbogbo wọn náà ṣègbè ni ó sàkó mùtẹ́sílà yóò fèsì ẹ̀ ṣíà yóò fèsì ẹ̀ oníṣòwò yóò fèsì ẹ̀ jàmíyà yóò fèsì ẹ̀ mùtẹ́sílà yóò fèsì ẹ̀ àṣàyẹ̀rà yóò fèsì ẹ̀ amadíyà yóò fèsì ẹ̀. ẹ́ òun nìkan ló yàtọ̀ láàrin àwọn sọ ma kọ́dà àwọn ẹlẹ́gbẹ́ ó sì o ó fèsì tábà tún wá wá sínú kọ̀rọ̀kọ̀rọ̀ sàlẹ̀ nínú ibà yìí náà tá a dé ta òkúta tó nù ìta la fún wa wà ní inú àárín ara wa yìí náà àwọn ní sẹ́ńtà àwọn tó tún fèsì rẹ̀ pọ̀ kọ̀rí nasfat tabiligu tmc tijaniya kọdiriya traziliya kadọmunu gbogbo wọn lọsẹ kí ni máa fi ṣe so talo akò tí ò ní yọ owó ẹ torí pé òun nìkan ní bẹ lérí òdodo òun yìí lọ́ta kó àwọn tẹ̀lé wọn á ní kí tẹ̀lé ọmọ sọ̀rọ̀. wọ́n ti rò pé kankan náà ni wọ́n tẹ́lẹ̀ ọgbọ́n náà ẹ̀yin lọ jáde tọ̀ àmọ́ owó àmọ́ lọ jáde ẹ̀yin náà ń takò ọ̀dà wọ́n tó rò pé tí òun náà ló ṣe kí takò so bí kálukú ṣe mú un torí pé olódodo òkè ńlẹ́nu olódodo ńlẹ́nu ìwọ́tọ̀ máa fọ oníkan ṣe òun kò ṣe kí ni kò o lè torí pé àwọn èèyàn sọ ẹni tí ń jẹ́ orúkọ rẹ lẹ́nu kó wá torí tó bá ti pé ó dáadáa ni wọ́n sọ ẹ́ ó kọ dáadáa náà nìkan ni máa jẹ ẹ lọ sàlàbíyà ó dáadáa ni torí pé súnmọ́ rẹ̀ ni pé àwọn tí ń àwọn ẹni síwájú àwọn sàhábà wàtálà lè jókòó máa já tó láwọn kan ń jẹ ẹ lásán wọn kàn kílèmù ẹ ní wọn ò sí nínú wọn ọlọ́mọdé ọjọ́ bẹ̀ fún wa máa kan ní kílèmù mùsùlùmí ṣe mùsùlùmí sàlàfíà sì ní islam islam ní sàlàfíà ọ̀fẹ́ ọkàn torí gbogbo tí islam sọ fún wa òun là ń pè ní gíní sàlàfíà gbogbo tí islam sọ fún wa wátáwátá bọ́ bá rí kinní kan lónìí tó bá pè é pé ìsìláàmù ni mọ̀kọ́ bá nu sàlàfíà tó bá rí kinní kan lónìí tó bá pè ní sàlàfíà lónìí mọ̀ pé ìsìláàmù ló ti kíni lọ sọ ọ́ ò lè yà wọ́n tí ó fi dárí kìámọ́ àwọn méjì ó jẹ́ ti kíni nígbà tí yẹn fẹ́ sùn ìpínyà láàrin ànábì àtọ́lọ́hún ni ẹgbẹ́ ni yẹn sọnù wàláì àlè ṣèyàtọ̀ láàrin sàlàfíà àti kíni àti ìsìláàmù torí àmọ́ à ń bí alẹ̀kùn yín ní ọwọ́ ọ̀kùn ni ẹ̀yin tẹ́ ẹ fẹ́ takò wá ẹ lọ mú kinní kan wá tí ń ṣẹlẹ̀ láwùjọ jẹ̀mọ́ sàlàfíyà yàtọ̀ sí individual kẹwàá nìkan yóò sínú Islam ẹ lọ mẹ́yọ̀ kan wá tẹ́bá ti rí mú wá àgbàgbọ́n òsì lójú ọ̀nà ẹ́ pẹ̀lú ẹ̀rí tó smooth. yàtọ̀ sí àhesọ àwọn ọ̀rọ̀ agbárí lásán ọ̀rọ̀ tí ò ní tí ò ní pilẹ̀ ọ̀rọ̀ tó ní sánẹ̀lì tó bá ti lè mú wa pé ọ̀nà àmọ́ àwọn wa kọ́ra ànílọ kábọ̀ kábọ̀ torí ẹ máa jókòó sàlàfíà so olùwà ìsìndé ni kò ti mọ bó sì orúkọ yẹn àná sálàfí àwọn sálàfí náà ní dayé lólóòlù àná wọn bá nǹkan jẹ ẹni kọ́dà wọn tún segin ní wọn tún takora wọn gan máa ń bọ̀ ẹ́ àwọn sábà gan takora wọn sọ́nà àwọn bákìlà tó mọ́rù jẹ́gẹ́ ni wọ́n takora wọn yín wọ́n àti ìyàwó rẹ̀ gan takora yín lé yín lé abirọ́ọ̀dì àná takora wọn kí wọ́n á ní sùnmọ̀ yín kẹ́nìkan náwó pé omi àti àwọn omi àtàkùrọ̀ wa rí nulẹ̀ náwó. tọ́ba fi lè fi ìgbẹ́hùn rẹ kan ẹnu màá gbà bẹ́ẹ̀ pé wà á ti àwọn èèyàn takora yín tó dé bá ní bú àlá yóò bú o ẹ ẹ wọn ò mọ gbọ́n ẹ̀hìn ìyẹn ni pé ẹ̀bù yìí tó bá fi lè fi ẹ̀bù rẹ tó bá fi lè fi kan ẹnu màá gbà pé wà ìyàwó rẹ ọ̀sán kura yín. torí ìjọba ni ó bú wà láàyè ó bú wà láàyè yóò ní wà láàyè ní àtìyàwó mi àwùjọ ara wa rí wàláyé sàláyé súnmọ́bí láàyè láti láàyè láàyè làwọ̀ rọ́lọ́wọ́ ọ̀jọ́ lójú àmọ́ tíráì kò bí ẹ̀ kò rẹ̀ kò bí kanú tó bá fi rí sí wàláyé gbà. tó la takora yín tó yẹ sàlàfíà máa takora wọn náà torí ara àwọn tó ara máa rẹ tó fẹ́ yọwọ́ ó ti yé àwọn arẹ tó fẹ́ yọwọ́ kálukú èdè tún ìfẹ́ dúró ní tọ́nà bá ní kó ṣe ẹ ọlọ́run bá ni wà kó dẹ̀rọ̀ sí nẹ́fù wà owó dẹ̀rọ̀ sí ẹ̀ ànẹ́fù ṣòkà ọlọ́run lẹ́mí kọ́ ọ̀ka sí kí ni adalẹ́rì pé kọ́fẹ́ gbẹ̀yẹ̀ tọ́ sí ẹ̀ pé sì fẹ́ fáwọn ẹni tó ọba wa fẹ́ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ kó pé ni yọ tako àbí òní tako kátó aláwọn èèyàn ò ṣe tán àti fọlọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ wá ní ẹmọ tako wọn so kọlọ̀ mọ̀ kó sọ wọn bẹ́ẹ̀. a ẹni tí ọ lọ ilé ẹ̀kọ́ tó ṣe pé o ti wá pẹ́lú ẹ̀kọ́ yìí ọlọ́run ti wá ní kí ìṣe ìbẹ̀kọ́ bá ọ lára mu láwọn ìṣe ẹ̀sẹ̀ tọ́wá kú lóhùn túbá àmọ́ túbá yìí ni ọlọ́run ní orí ibi túbá kan ẹ̀kọ́ kan sì máa ń kó sí i wọ́n ní kí ni anínímọ̀ràn fún un. ọ àkọ́kọ́ ni pé kílẹ̀ yọ jẹ́ kọfà wa tí ọlọ́run ní kí àwọn ọmọ ti kó sí i àbí tá a tọ́ ọmọ káwọn òbí tá a kọ̀ ọmọ wọn sí i àwọn ọmọ wa sí káwa náà wo àwọn tá a darapọ̀ mọ́ torí pé kìí ṣe tó easy kéèyàn ó ti máa ṣèbàjẹ́ ìyàtọ̀ bẹ láàrin pé kéèyàn ó máa fa burú lélẹ̀ àti pé kéèyàn ó ṣe aburú yẹn gẹ́gẹ́ sọ́ọ́dún tó bá lọ kí aburú lélẹ̀ o lè rí ibi kó mẹ́fẹ̀ẹ́ yẹn o but ó ti ń sa burú yẹn. tipẹ́tipẹ́ bọ́ tọ́ owó ọlọ́run ni o ọlọ́run ni ìyẹn máa láti bọ́ tán. wọ́n náà máa wò náà láti àwọn ẹnu rẹ̀ yẹn sókò tán lóhùn náà sókò tán yàtọ̀ sẹ́ni tó ṣe pé ọkàn wò pé ọmọ mọ slangi yẹn gẹ́gẹ́ máa ń lò òun kàn fẹ́ fi sọ̀rọ̀ láti fi mú àgbọ́yé wa ìwọ níjọ́ tó bá gùn ọ̀nù lé wàá mú jáde wàá mú slangi yẹn jáde ẹ̀tọ́ tó máa yanu yàwó yòó wá yanu báyìí pé a ah, ṣé àlùsùn náà sì lè pèrè ayé sá ọláyà àlùsùn náà ni àmúwàsí ti bí àwọn kìnìún já wa ó rántí ijọ́. ó máa kúrò lẹ́nu rẹ̀ ni. tó alùsùn o kì í lọ́dún fún gbà lérò àmọ́ ọlọ́kọ̀sánù wa ọlọ́kọ̀sánù wa ọmọ tó lọ gbé bá díà àbógbórílé àbógbájégúnlẹ̀ island àbógbójú ẹlẹ́gba àwọn ìbàjẹ́ tí wọ́n mọ̀ kò dàbí àwọn ọmọ tí ń gbé kẹjà tó mọ̀ ká máa ń jẹ́ sáláfí ní kẹjà ó máa gbádùn lédè lágbègbè ìsọkúsọ ni o ju àwọn ajégúnlẹ̀ bàbíà iran gbogbo ẹlẹ́gbàá gbẹ̀báyìí lọ àwọn mo ṣe. òdodo ọ̀rọ̀ ni o torí ẹ ojú àpá òdodo ara ẹjẹ amọbi tá a dara pọ̀ mọ́ ẹjẹ amọbi tá a dara pọ̀ mọ́ lápòjúwe àwọn ọmọ mi máa ń lọ ọmọ mi ló tẹ bá dé àwọn sẹ́ẹ̀lì léèwé bàbá ju ọbí àwọn yunifásitì yẹn ìlànà máa ń pọ̀ mbẹ́. ẹni tó bá jẹ́ títà lọ́jọ́ lẹ́hà tó bá wà láwùjọ yẹn tó bá pẹ́ mbẹ́ yóò kó fáírọ́ọ̀sì bó ṣe lè kọ́ mọ́ yìí wàá sọ fáírọ́ọ̀sì wọn náà kó máa kó wọn ni àǹtẹ̀lẹ́ yunifásitì dáwà ni wàá lọ sùkú sáà ni wọn wàá lọ sẹ́ẹ̀rì gẹ́gẹ́ lọ fẹ́ lọ gbé gẹ́gẹ́ lọ gbalẹ́ sísà rẹ̀ jẹ́jẹ́ ó pè é kí máa òbí àwọn obìnrin yẹn sangbenu sẹ́ẹ̀lì àtàwọn ọkùnrin náà àwọn kankan mọ́ wọn la níbẹ̀ tó ṣe pé òhò ara wọn ò jọra wọn lójú kò jọra wọn lójú. ìwọ tó wá pé rẹ ní brọdà bíi sísá òun náà kà tó kò sí torí pé ìwọ àti kàmọ́ bọ́lájí sàràfà Sunday. John ojú ẹlẹ́gbà àlẹ́jọ́ gbénu lé ló sẹ̀ wọ́n máa múra ní ojú ẹ̀ náà wọ́n ti máa múra wọ́n kàn sí gbogbo ẹlẹ́yọ́ tó bá padà yá èso máa lẹ́ mọ́nú ọpọlọ rẹ díẹ̀ díẹ̀ kódà ń gbà mí wọ́n lè yára fún ọ òkè ní ìsìn ọ̀gí ló ń bò wọ́n sì pàṣẹ jù àwọn yẹn mọ̀ ní káàkiri ó sẹ́lì báyìí ní owó ọmọlúwàbí tó máa gbọ́ pọ̀ pé ẹnìkan dáa tíráàmù nínú wọn lè jáwọ́ bí ààyè káàbọ̀ yóò wá pàdé pẹ̀lú kí ni òun ọmọlúwàbí yóò máa dáná nínú kíṣìn yóò máa lò wọ́n ọmọlúwàbí dáná àwọn ẹni kankan náà ni wá sọkò wá nídùú àwọn èèyàn lójú ìwọ náà padà máa kó sí díẹ̀ díẹ̀ ọba alẹ́ lómi tó bá pa wà láwùjọ kẹsẹ̀ tó gbádà kọ yé ni kò wá ní rọrùn fún láti máa ṣe kéde ká tó wá sọ pé ẹni tó ti kó òkú ìkànnì ẹ ti máa la ẹjọ́ dé àwùjọ kátàbàjọ wa kò ní segin kò ní rọrùn láti máa kọ́kọ́ ara ẹ̀ lójú méjèèjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà tó máa ṣẹlẹ̀. ìyẹn jẹ́ àkọ́kọ́ káwọ́ bí tá a máa tóra wa sí káwọ́ àwùjọ tá a máa lọ làbí sọ náà ọ̀rọ̀ ẹ má gba pé ẹ má gba ẹ má gba síra lẹ́nu níbi díà ẹ má kí wọn lọ́dún níbi díà ká má kó fáírọ́ọ̀sì. aláìwọ ní bàbá ẹ máa wo ilẹ̀ Yorùbá a ní àwọn èdè kan tó ṣe pé èdè ẹ̀bọ ni ó lè ti wà ní súnà twenty years sẹ́yìn. èdè yẹn nínú èdè ẹ̀bọ yẹn òsì ní kò lẹ́nu rẹ̀ ó sì máa wí tó ní ma káwá gbogbo ẹni tí ọ̀mì èdè yẹn rí rárá sọ pé òun ò ní wulẹ̀ wí tó bá kàn gbọ́ bá sọ ọjọ́ kan tó bá ní èdè lélẹ́ yìí ọkàn ni kò mọ lẹ́nu tẹ́lẹ̀ òun náà lè mọ má ìwà ni kò sọ wa bẹ́ẹ̀ kọ́kọ́ bẹ ìbẹ̀ lọ́wọ́n ba kọ́kọ́ bẹ ìbẹ̀ lọ́wọ́n ba gan-an lórí kókó lọ́wọ́ kọ́ yọ òkú níbi irú nǹkan bẹ́ẹ̀ kó máa bẹ lọ́wọ́n gan-an lẹ́yìn ìbẹ̀ lọ́wọ́n ba nìyí gbogbo tọ́bajá sí pé ní yóò mú súnmọ́ bí nǹkan yẹn ẹ gbọ́ yóò máa mú súnmọ́ bí nǹkan yẹn bóyá lápẹ̀síwèé bóyá àwọn obìnrin ni tó ti ní girlfriend ó ti ní bí sẹ́ máa bá àwọn sí máa ń bóbìnrin rojọ́. àwọn obìnrin lọ rẹ̀ nígbà tó wà ní skul iru wọn náà ni kì í rọrùn fún wọn tán bá jẹ́ àáfàá tán àwọn obìnrin ní ọmọ kó sòdì kiri ọmọ kó wọn sòdì kiri àní wọn advisor ń gbà wọn wọn ni obìnrin òun ọrọkùnrin ti wá àdínkù la èmi sì ní bẹ́ẹ̀ oyin àwọn ní girlfriend ni ó ti mọ gbogbo àwọn àdúgbò àpàdé tí wọ́n fi máa ń kó obìnrin sí rìn tí wọ́n fi ń kó obìnrin sí rìn tí ó fi fà wọ́n àfa yọ wọlé sẹ́yìn yẹn ni so irú àwọn kan tó bá lóun gbẹ́sìn yé nìyí tó bá rìn rìgbìrìgbì ibi tóbìnrin bá wà náà yóò ti ṣe kíni yóò máa kó sí i ó ti ní ọ̀rọ̀ tí ó sọ ó ti ní bí ó ṣe gbọ́dọ̀ kalẹ̀ kọ́nà kó sọ wọn bẹ́ẹ̀ ó ní àwọn slogan kan máa ń lò ìbúra àwọn kan yẹn ló ti gé ni wọ́n máa já sí i sọkọ́ máa bẹ lọ́hùn kó sì jìnnà sí àgbègbè ibi tí nǹkan yẹn bá wà ẹlòmíì ọmọ alágbà tó wà láwùjọ burúkú kọ́mọ rẹ́rì sẹ́ẹ̀tì kọ́mọ òwòkú o ó ti máa la ó ti máa sáyìn táwọn lọ tó bá lọ sí youtube báyìí àfà oríṣiríṣi àwọn kan yóò máa wò ọmọ ọdún tó wọn tẹ ọmọ ọdún tí ó do abọ ẹn so àwọn nǹkan yìí wá ní ó ti wá mú aládé pé bá mú sẹ́ẹ̀sì lọ́wọ́ báyìí kò síbi tọkàn rẹ̀ ọ lọ tọ́jú yóò ti rí rẹpúrì yìí lọ ṣáàsì mọ̀ pé ìṣúná yára mú wa tí wọ́n bá ti àmọ̀ kó ti di onísùnà gidi kó o ti fẹ́ ti kínní yìí mọ́. àkọ́kọ́ ni pé nínú kó o sa kó o sànú ara ẹ̀ kó má làásẹ̀ sì gidi. tọ́ba ní àkọ́kọ́ tí mo fẹ́ dà ó ti yé agbọ́kùnrin á ní màá ṣe kínní kan mọ́ wùlẹ̀ rẹ̀ dáta mọ́ ẹ̀rọ dáta tọ́ba tó wá ní kòsọ́kọ́ tí mo fẹ́ dà mo máa nídìí. Data òsì ọmọ ara yìí tó kéré jù nù dátà bí àwọn ọlọ́rin náírà ó yẹ ten megabyte lọ́mọ ara títí ó fi ikọ́ ẹ pé ọ nínú wà tó lè kéde tí ó so tó fi yọra rẹ kúrò ń pé o ò ní nígbà mi ọ̀tọ̀ ni tọ́mọ wa kọ́dà o lè máa wá pé níbo lọ́lọ́run ti sọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ yá ayéwà lẹ́sìn náà àmọ́nù wọ́n mọ gbogbo àyè ibi tó wà ní Kùránì tó bá kó wa fún ọba yóò lè bọ̀ fèrè ibú kan sí lẹ́gbẹ̀ẹ́ o yóò bọ̀ fèrè ibú kan sí lẹ́gbẹ̀ẹ́ ọkàn àwọn wà rí lóríṣiríṣi ayàkọ́ tó ụlọ rẹ̀ lọ tó rẹ̀ lọ fẹ́ kàn wáyé ni ti wáyé. anú ọlọ́run lè fi bọ́ ọ̀gbọ́ anú ọlọ́run lè fi bọ́ torí kò sí o ọlọ́run fi torí ẹ ọlọ́run nígbà yẹn wọn làgbà ọlọ́run kékeré tẹ ń ń wọn náà mo kàtí ẹfẹ wo tó ń ṣẹlẹ̀ ni bóòlù díẹ̀ dé ṣe yìí náà àwọn ní dókítọ̀ ó sì mú patient ó ṣe ó ṣe bí bí ọjọ́ ṣe ń ṣojú ní fíjìṣẹ́ lọ́wọ́ ni o ọdẹ sì kẹ́ni ó ti dán ara ní ìmọ̀ yé ti ẹ̀wọ́ bóyá ìṣẹ̀lẹ̀ díẹ̀ wo ojú dókítọ̀ yẹn bó ṣe rí wọ́n wo ojú rẹ̀ ó sì yé wọ́n láì tóbi náà rẹ̀ lọ́wọ́ ni tọ́lọ̀ bá ti wá níbi kọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá sí tó ní sọ́ra rẹ sí làbúrú yẹn ṣe kíni ni ó ṣe jìnnà sí ọ sí kọ́lọ́ máa kọ́mọ́sá ràn wá lọ́wọ́ kẹ́ni yẹn máa bẹ́ẹ̀ lọ́wọ́ kó sì jìnnà tá ibi ó ṣe kíni ó ṣe jìnnà rí nǹkan yẹn kọ́lọ́ máa kọ́mọ́sá yàwá yà kálá àwọn ọmọ skul náà ni òun rí padà tí nǹkan yẹn fi ń ṣẹlẹ̀ kó jìnnà sáwọn ọmọ skul yẹn kọ́ bá àwọn èèyàn gidi ṣe tó bá ti ń ṣe bẹ́ẹ̀ kó dìde jẹ títí tọ́lọ́ wọn fi sànú ẹ̀ kọ́lọ́ máa kọ́mọ́sá sànú ẹ̀ kọ̀ọ̀kan wọn. ọlọ́run tó ń bá náà. náà nípa ẹ̀ẹ́dúnà ọmọ tó ń gbé àwọn òbí ẹ̀ ló fà máa ń wọ́n á dàgbà. wọ́n pa fún un. yóò nípa ẹ̀ẹ́dúnà àwọn ẹ̀ pé ẹni bá dàgbà tó lè fa fúnra rẹ̀ bí àwọn bí ẹ̀ náà wá lọ ọdún mẹ́wàá gbọ̀ngàn tó wà nílẹ̀ yá sá àpapọ̀ pa pé sínú adáàrọ̀ ọba ọmọ ẹgbẹ́ tuntun náà ṣe yí o àbí ọmọ bá dàgbà ó lè ṣe wọ́n rẹ̀. èyí tó dáa jù ní pé káwọn òbí ọpa nígbà tọ́lọ̀ bá ṣagbára fún wọn ọmọ bá ti tójú bọ́ tí wọ́n pa á fún tí wọ́n bá wá ní ọmọ náà lè pa fún rẹ̀ orinlẹ̀ nínú ẹgbà wá pé òdìṣẹ́ ọlọ́run ọba ọ̀pá ẹran súnà rẹ̀ nígbà tó dàgbà ó ti yé sòtórí ẹ̀ a pa á gẹ́gẹ́ bí àwọn èèyàn sì jẹ́ bọ́lá ọlọ́pàá tẹ́lẹ̀. tí bàbá yìí máa sọ mo rò yẹ ó yóò dà mí lójú gbàgbé ìkan sọ ní ọ̀dọ̀ wa mẹ́rin tó ni wọ́n sọ pé àwọn àti ṣe onílọ́nà wo ó ní ó ní bí àmì máa tó kán pa kán pa ìlú ìlú gbà bí àti ṣe ti gbà bá ń bẹ̀ tí òun kán pè mí síwájú dáná bí ká kọ́ ìlú tọ̀ ṣe pé bẹ́ẹ̀ ni bàbá bá yára ní ká pa ìjà so àwọn adákẹ́bí dè wọ́n á sọ pé ẹ̀ àwọn anílẹ̀ abẹ́ àmì kìíní kápá kan pa ẹ̀yìn pé. ló wà bẹ́ẹ̀ ó yà sí àtúbà tó tó mo rò pé ó dàrú mọ́ òun lójú tó ìdáwọ́ ní pàtó ó dà ẹ́ kó ní àwọn èèyàn. náà tó ti yá yìí. ó yé mi. ẹ bákan náà bẹ́ẹ̀ ẹ ti bá àtàlàyé àti ìgbàlá tó fẹ́ fún wa bí àlẹ́ ti kọ pé òmìnirò á ń kọ́ àná àtà tó bá mi àti ìṣẹ̀lẹ̀ ti sọ bẹ́ẹ̀ tó bá àtàlàyé. Ah. Ah. ọ̀rọ̀ lórí ajá ẹ̀yin náà ti ṣàlàyé a nídìí àlàyé púpọ̀ lórí ẹ̀ ẹ má sìn ajá ẹ má sìn ajá àwọn láìka aláàánú òkè ń wọnú ilé tí ajá bá wà hadith rẹ̀ nílẹ̀ nínú àdìsí àwọn Aisha ẹ ìsìláàmù ṣe rọrùn pé ẹni tí ó bá lóun sìn ajá kéde pé torí pé kó fi sìn ín ló fi ní ó ní ajá nítorí pé òun fẹ́ fi dẹdẹ àbó òun fẹ́ fi sọ oko òun lára ẹ̀ náà lára ìsọ̀kébọ́yọ́ fẹ́ fi sọ olè. So oko la anabi sọ illa kẹri bi halitin awusayidi tá anabi ni nìyẹn so ó ṣe àyàfi ibẹ̀yẹn fún wa ìyẹn túmọ̀ pé a lè sọ pé torí pé abẹ́ sin ajá báwọn èèyàn ṣe ń sin ajá káàkiri gẹ́gẹ́ lómi gan yóò máa bọ́ ajá bí ó ṣe lè bọ́ ọmọ rẹ̀ tí ó sì lè bọ́ ara rẹ̀ bẹ́ẹ̀. ìyẹn kọ́ lànà bí sọ ìyẹn kọ́ lànà bí sọ sọlá àlùsà kọjá pé pọ́pọ́ ìdájọ́ bí lónìí yóò jẹ pé ọbẹ̀ bí dẹ kan àbí ọbẹ̀ bí sọ nǹkan méjèèjì yẹn ọ̀ọ́dẹ̀ tó ní pa léwọ́sẹ́gbọ́sẹ́ gẹ́ni bẹ́ẹ̀ sì ń pa àjálẹ̀ lónìí ẹ̀kejì ni bí kò ní máa wọnú lẹ́yìn bí sẹ́ máa ń ẹ sì fi sọ́ọ̀bì kan tó yẹ kẹ́ ẹ fi sọ ẹ sì mú ilé fún lọ́tọ̀ ẹni tó bá fẹ́ lò fún àkọ́kọ́ sí yẹn ni o ìwọ́n tó bá fi wá ń sìn aburú tí ọ̀jẹ̀ tiẹ̀ ni pé mọ̀láìkà ò ní wọnú léèrè àbí wọ́n sáyá bá wọnú léèrè lẹ́mẹ̀wá kọ́lá àwọn tó fi ń dẹ́dẹ́ ni kò lè má wọnú léèrè ó ti yé. kò lè máa wọnú ilé rẹ wọ́n tó fi dẹ̀dẹ̀. aburú kejì ni pé kìrọ̀tàn yóò máa dínkù kan ó sì lè dín òkè Uhud bóyá ká ní òkè Olúmọ àbókè so àwọn àdínú rẹ̀ méjì yóò ti kú nu sẹ́yìn rẹ̀ mélòó gan ló ṣe so ìyẹn báyìí mọ́gbà ájọ ni tí ń kírun kọjá tá ànábì sọ ó lẹ́sẹ̀ ń bẹ́ńbẹ́ lẹ́sẹ̀ yẹn ti tóbi ẹ̀sẹ̀ yẹn tóbi débi pé sẹ́ni yẹn bá mọ̀ pé ẹ̀sẹ̀ yẹn tó bá wọn ni yóò dúró níwájú yóò dúró láláì ní tí ó máa retí ẹni tó kírun kó kírun tán kọ́nà tó bá jẹ́ pé forty days ni ó fi dúró pé mo kírun yẹn tán kí n bó bá ṣe rí ibú látara rẹ̀ torí kó fẹ́ gba àjò rẹ̀ kọjá. so ẹ wá wo ìnira tí ń bẹ mi kíni forty days tọ ó wá fẹ́ gba àjò rẹ̀ kọjá ó fẹ́ kó sínú ẹ̀ṣẹ̀ yẹn ànábì wa ni mọ̀jì ó ṣe mọ̀jì ó ṣe rí ibú ó tún wá mọ̀jì ó ṣe rí ibú tó bá tún wá ta pé àní mo fẹ́ sórí ibú ni ànábì ni bàjà bàjà lọ́sọ̀kọ̀ ní kọ́ pa bàjà yẹn ni ìsìláàmù dẹ̀ kó sọ fún wa tẹ́lẹ̀ pé tọmọ ìyá rẹ bá ń sàbúrú ó ti yé má jẹ́ ó sàbúrú gbá a mú ní kíni lérí ọwọ́ rẹ̀ gbá a mú lérí ọwọ́ rẹ̀ tàkúrò ọkọ̀ yẹ̀dì. ẹni tó fẹ́ sàbòsí gbà mú ó sì ní akọ́bàjẹ́ kákọ́ gíní pẹ̀lú ọwọ́ wa ìpìlẹ̀ nu ọlọ́run ló wá ní irun òun náà ló ní á ṣe àárín ẹgẹ́tẹ̀ òun ló òun ló sì so kí wàá lọ́kàn alára alára ọwá ọwa okó àìsàn okó àìwo ó sì lára òrò òun wọn á tún kí pé àìkó àìsàn ẹkọ àìwo àìrọrùn sùn alára òrò mi ò sì ní kí n máa kú pé mi rọrùn sùn mí mi rárá ọlọ́run ló lẹ́sìn rẹ̀ òun ló sì gbé fún ànábì òun ló ní àṣẹ kò sí yìí. kábà àjàrà náà bìtú kọ́dà àwọn olùmọ́jọ́ yóò wá pé ìjà yẹn ò ní débi gbé kẹ́ parun tí ọba ti gbé yín lónìí kó o fẹ́ là ń mọ́lẹ̀ kò ní débi yín kẹ́ parun tì. ṣebí lórí ìrún ìlà àlàdé ń jagun ẹ́ àbóyún kọ́dà wà ní náà máa jagun eléyìí náà aburú nìyà ẹ káwọn èèyàn mọ̀ kọ́ lọ́nà bá mi wájú ẹni tí kírun yẹn lọ kó sàkánlé yìí. ọlọ́run ti ń sìn lọ́wọ́ yẹn náà bí ogún náà àti pé tí ọmọ yìí wá nì àfa yìí wá nì sóhun gan wá kàrún kún ni sọ́kàrún kún délẹ́gùn yẹn kọ̀kàrún kún délẹ́gùn yẹn ẹni tó pé ọmọ sòkú lọ́wọ́ wọ́n gbé bí wọ́n ń sòkú lọ́wọ́ wọ́n jọ́ mẹ́jọ wọ́n yóò sì máa ṣe kí ni yóò lòun ṣe wáàsí tó tún wọn la àwọn tẹ̀ ẹ́ àtẹ̀mẹ́gbẹ́rún yẹn olùkọ́ dáńtẹ̀ yìí náà pàtàkì ni pẹ̀lú kí wàásù kí wàásù tó ń ṣe lọ́wọ́ yìí náà ni pàtàkì òun dẹ̀ ń ṣe òun ṣe bídíà òun lòun ṣe pàtàkì àwọn àìwá àmọ́ yẹn máa ń bí bíbí ẹ lòdì tẹ̀. ẹni náà ń sọ yìí nínú ọgbà ilé kéwù wọn nínú ọgbà kí wọn bẹ ilé kéwù wọn mọ́nlásí mẹ́mẹ́ ẹgbẹ́jọ́ àbá rẹ̀ kọ́ mọ́nlásí mẹ́mẹ́ bí wà ní ẹ̀rọ ẹ̀rọ láti bí wà yẹ bóyá sí junction níbi tí wọ́n bá sí ìdọ̀rá wa mẹ́rin ní síbi ọ́fíìsì rẹ̀ tó ti wá kírun ó lè mọ́tò rẹ̀ gan torí pé ẹgbẹ́ ẹ̀fọn ní ìjọba kálábà lọ síréètì báyìí ká tá a bá lọ gba ìgbẹ́gbẹ́ mẹ́wọ̀n kò jù bẹ́ẹ̀ lọ kí wá kí òun jẹ́mọ́ máa ń lásì o àbí o mo ti kí òun jẹ́mọ́ máa ní nínú mọ́tíkàtì dáadáa ní orí ó sì wá lé àwọn tó wá tó já àwọn ọmọ kéwu rẹ̀ níbẹ̀ gan nìyí tí wọ́n ń gbénu bẹ̀ wọ́n ṣe tíráìdì. wọn ò sì kò sì parí tẹ̀síìlì nínú sọ̀tọ̀ fún sọ̀ kò parí ẹ̀ tán rí kó dó kírun dúró ìnáwó ńlá sí àbáṣe ìjọba bá mẹ́ kò parí ẹ̀ kó lẹ́gẹ́rin irun tó bá bá mi àtọ̀tẹ́ yìí tí wọ́n ń kí lọ́wọ́ tí tí wọ́n tún ti wá àtìlẹ́yìn rẹ̀ bóyá èyí tí wọ́n ń kí tọ́ta tí wọ́n padà tẹ́tí bóyá wọ́n ń kí tọ́ báyìí irun lọ́ máa kàn ń lọ nù ìwọ lọ wá kà ń kún ọmọ bàbá rẹ ṣe púpọ̀ á ní èmi òun tẹ́lẹ̀ sí òun tún ṣe àbọ̀ ń bà jẹ́ ní èmi tẹ́lẹ̀ ṣe ni ìṣèníjú àkúnrin aláburú ni torí ẹ̀kọ́ sọ̀rọ̀ bí ọ̀rọ̀ rẹ̀ wọ́n pa mí láṣẹ kí n máa bá àwọn èèyàn jà ó ti yé tíjà yẹn bá sì lè dogun kó dogun tó bá lè dọ̀tẹ̀ kó ṣe kí ni. kọ́ńdọ̀tẹ̀ tó bá fẹ́ dorin kó segin ni kó dorin ànábì lọ sọ bẹ́ẹ̀ kí tó gbà kọ́lọ́mọ ọba àtànábì rẹ̀ sọlá àlọ́ sọlá. wọ́n wá ní pé àdéhùn yẹn ọ̀tà kó kùránì ìsọkúsọ ni ọ̀tà ọlọtakọ lọ sàkó kuranu pé láìkìrọ àkùdé wọn lọ pé ọlọ́run ní kò sí nínú kínní nínú ẹ̀sìn bẹ́ẹ̀ kurani míì wá ń bẹ tó tún lọ tọ́wọ́ fún wa náà pé àyèmáyé nínú alukur'an sọ́láàtù tábà sọ́láàtù máyídà káàkiri bẹ́ẹ̀ lọ́lọ́run wá jẹ́gẹ́ nù ló ti ń sọ pé fẹ́ bá wọn jà pàkọ́ ti ló ní mushrikina àìsàn wọ̀jà lè tó mú bí dábàá ti pàdé wọn jẹ́gẹ́ nù ẹ̀fà wọn. ọlọ́run tún ní ẹ máa sọ wọn kí sọ́láàtù eh, máyídà ayẹ̀kẹ́ nìkan wà nígbà ẹ̀sà ẹ̀ lọ́wọ́ nù kúránì so ọlọ́run ẹ̀rọ sọ̀rọ̀ ọlọ́run tó ní kí ni ẹ tún lé wọn ẹ sí wọn mọ́lé ẹ sì kọ́ mi fún wọn ẹ sí wọn mọ́lé wà sòrò àwọn àmọ́ yẹ àyà bẹ́ẹ̀ tọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ wọ́n yẹ kó mú ìwọ̀n náà jáde pé ìyẹn ní èsì kùránì àti pé ìtumọ̀ láìkìrá fìdí ìtumọ̀ rẹ̀ bó ti ẹ̀ pé ara àwọn afáàmì tí wọ́n ní mọ̀nsókà yẹn àmọ́ mọ̀nsókà yẹn kọ́ lórí ilẹ̀ ááyà yẹn ni ó nítumọ̀ rẹ̀ òsìyẹ nínú ìtumọ̀ rẹ̀ ni pé àwọn sábà jẹ́ mùsùlùmí àbáwọn sábà jẹ́ kèfèrí nígbà tí wọ́n bá ń bẹ lábẹ́ ìjọba ìsìláàmù lápèjúwe ẹ̀ nídìí kẹ́ ẹ máa ní dẹ́rẹ́dẹ́rẹ́ fún bá ìsìláàmù lọ́wọ́ yẹn wọ́n tàbí láwọn bẹ lábẹ́ kínní ìjọba ìsìlá wọ́n ti ń sọ jíṣẹ́ àfún yín wọ́n ní dáhùn fẹ́ máa sọ làwọn máa sọ táàkì ẹ má wulẹ̀ jẹ wọn lẹ́pà ẹ má jẹ wọn nípa. then èèyàn jẹ́ gègbèrí nìyí so níbi tẹ́ ẹ bá ti lágbára ní ẹ̀yin mùsùlùmí ẹ má lẹ́sẹ̀ kínní ẹ fọ́ sí wọn pé dandan náà ni ẹ kà jẹyà ẹ kpara jẹyà ẹni tó bá lóun ò ṣe kọ́ máa ṣe kó di rẹ̀ mú òdodo ti hàn irọ́ náà ti gẹ́ni ó ti hàn. dẹ́ àwọn tí wọ́n jẹ́ fámìlì yìí nínú àwọn gèfèrí ẹ ṣe dára pẹ̀lú wọn ẹ má nítorí kí wọn ò ṣẹ̀sìn ẹ wà lẹ́wọ̀ apá wọn sí i ẹ fẹ́ fọ́ọ̀sì wọn ṣẹ̀ fún kíláàsì ni ẹ fẹ́ fọ́ọ̀sì wọn ẹ bá ṣàlàyé fún wọn àmọ́jẹ́ tó bá tún á kan ogun ni á padà já ogun náà ni àmọ́jẹ́ tí ọba fi kan ogun ẹ̀ lè ṣe kíni ẹ̀ lè fọ́ọ̀sì wọn ṣe ẹ̀sìn yẹn mo rò pé ó yé báyìí àmọ́jẹ́ tó ti kan ogun tó náà ti débi ogun bóyá lórí Islam ló ní á bá náà ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àlàyé sí àwọn ọ̀sán torí ẹ̀ ni pé kọ̀yẹ́ kọ́ máa má di sìn áyà fúlàní lọ́yẹ̀ kọ́ máa mú wa àdéhùn fún wọn ní kí n máa bá àwọn èèyàn jà yẹn táwọn ibi sọ pé tó fi gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ áyà fúlàní ti sọ pé kí ẹ bá àwọn tèmè rí jà ẹ pa wọn áyà yẹn lọ́yẹ̀ kọ́ máa ṣe ni kọ́ máa mú wa tọ́ba ti gba fúlàní bọ̀ sí ìsìlámù sí mẹ́tẹ̀láìkì ẹ̀sìn yìí sí wọn ní ẹja ayọ ayọ nìdá ayọ nìdá wọn sì wọn sọ ábà wọn sọ wọn sì ní sè sẹpọmọ nìyẹn ni wọn ni wọn mú ẹsẹ pé ẹnu ànábì làkú ti gba kura nìyẹn ẹnu àwọn sọ ábà làdé gẹ́ni láti gbà á wọn sì ní sèkì ọmọ nìyẹn ni wọn nítorí wọn fi lè fún mistake kọwọ náà dé yóò lè gẹ́ni yóò wọn nù kura ni torí pé àwọn tán sọ tán gbàdé sì wá fún wa náà mistake tó wá ń ronú àdéhùn mi ìta wá padà gbà pé ni pé mistake mi bẹ̀rẹ̀ àdéhùn ni pé oríṣiríṣi àwọn èèyàn ní ń rọ àdéhùn èyí sàwọn sàbà nìkan ló má lè sìn wọn àìmọye àwọn tí ìsọ̀rọ̀ náà ṣe kéde wọn rọ àdéhùn wọn èyí kàn ń rọ kùránì ló jẹ́ pé èyí tá a bá ti hàn pé sọ̀rọ̀ àbànú bá gbà wá tó tù lọ́dọ̀ sọ̀rọ̀ àbànú àdéhùn tó tù tó lálàkà lọ́dọ̀ sọ̀rọ̀ àbà yóò lálàkà lọ́dọ̀ kiri so kò wá sẹ́nìkan tó rí kùránì rọ tó rí kùránì rọ níjọ́ náà lọ́hùn sẹ́ni kó kùránì jọ ló fi jẹ́ kí gbogbo kùránì òun ló tù lọ́dọ̀ àwọn sọ̀hábà ó sì ti tù lọ́dọ̀ àwọn sọ̀hábà ni ó jẹ́ ni ó tù lọ́dọ̀ ànábì. tọ́ ọ bá ti wá sọ pé ẹ̀hán sọ̀hábà yẹn ń sọ ni wọ́n lè gbàgbé wọ́n lè ṣe wọ́n lè ṣe bí kùránì àwọn ọmọ àbábà yẹn ti mistake ni ó yẹ ká yọ ọ́ kó so clear line so ẹ mọ̀ bá wọn ṣe kíní mọ́ ẹ̀yin náà ti máa ń láàrin wọn jù ó di ẹ wọ́n jẹ́ wọn dọ̀pọ̀lọ́ yín wọ́n lè rújú lọ́wọ́ bá ẹ mọ̀ jẹ́ kó ti kàn mọ́ o ọlọ́run sọ wọn ọlọ́run sọ wọn. Thank ká máa ó ní ká máa sòkú àdìsí ní ká máa sò ká sin ká ṣe òkú. àdáwà ẹ̀pẹ́ aláìgbọ́ yín oògùn lẹ́ńsọ àbí kúrúkẹ́ ló tó ah, Pariwo náà àwọn constitution pattern yẹ àwọn tó ọba mọ̀ ṣé wọ́n tọ́ ọkọ̀ máa ṣe ọba náà ẹ̀rọ ọba àtàkárẹ̀ ṣe. ẹjọ́ àwọn ọmọ kéékèèké yẹn lọ́dọ̀ àwọn obìnrin ẹjọ́ wọ́n ń pariwo ẹ bá máa mọ̀ yẹn kí wọ́n jòkó kọ́ mọ́ tẹ̀lé mọ́ tọ́ba tẹ̀lé máa ariwo yẹn ó dínkù ẹjọ́. Ah, àdìsí tó ní ká ṣe ògùn anásọ̀lá àṣọlá ní fàdáwáwó ìbádàlá ẹ̀yin ẹrú sìn ẹ máa sọ na fàyínà láha torí pé ọlọ́run ọba nìyí làmúyùn zèlú dáa ọlọ́run ọ̀sọ́ àrùn kankan ìlà ànzàlà máàwó ṣèbá à àyàfi kó ṣe kéde kó sọ ògùn rẹ̀ sí. gbogbo àrùn tí ń wá yìí ọ̀dọ́ lọ́ọ̀ni ti ń wá o kò wá sí àrùn kan ní tí ò ṣe kéde tí ò lóògùn àrùn tí ò lóògùn nìkan ni ogbó ànábì ló sọ bẹ́ẹ̀ ó ní ogbó ò lóògùn. tẹ̀párùn lòun náà àbárùn kan ni. Islam wọ́n wá ń béèrè pé irú oògùn làná bí n sọ. òwúrọ̀ àwọn àdéhùn báyìí làwọn onírúurú máa ń ṣe kí ni ní máa ń rọ̀ mọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni kò ní ìrújú tá a bá lo alimani àjò sáláfí tá a bá fi gbádùn sìn yẹn yé kò ní ní ìrújú rárá. ẹ̀sùn ogun sógun ẹ̀bọ ni àbógun aláàlì ogun aláàlì ànábi sọ torí pé òun tán ní ẹ̀sùn ogun ní ajápọ̀ òun náà ṣe kí ni ó ti ṣe ànábi ò ní sọ̀rọ̀ kan fún yín àbúkọ́ òun ṣe kí ni ọ̀dọ̀ àṣẹ ìbájọ wa rí kó wọn ṣe ẹ rí fáwọn sọ́ábà rẹ̀ ṣe kíni wọ́n ṣe ẹ béèrè sógun ẹ̀bọ ni wọ́n ṣe ní àbógun àláàlì ogun àláàlì òun lògùn téèyàn máa ń ṣe fún àrùn ara àrùn kí wọ́n pè é àrùn ara. sábà ní àrùn kan lélẹ́yìí níbo ni ti máa ń dáhùn sára owó ni ti máa ń dáhùn ni àbára aṣọ àbára alé níbo ni ti máa ń dáhùn ara ọmọ nìyẹn ni àrùn máa ń segin ni ti dáhùn. ara ọmọ nìyẹn ló ti dáhùn. ìgbà míì ní ó lè dáhùn lára nǹkan míì o. ó ti yé sẹ́mọ̀ pé ìdúnísìn àrùn ni àbárùn kọ́ lóun náà níbo ní máa ń dáhùn ara bẹ́ẹ̀ ara chia yóò padà wá dára èèyàn náà àwọn kòkòrò kan bẹ nísìnyí wọn máa ń jẹ pákó ìkan ara ti ń so ara gi àwọn kòkòrò kan bẹ nísìnyí wọn máa ń jẹ oko. arago ní ti ń dáhùn so àwọn àrùn yìí nìyí yóò jẹ tí ọmọ ṣẹlẹ̀ lára ọmọ nìyẹn àbí lára kankan àtó ẹ̀gbọ́n mi lára ẹ̀kan náà ẹ̀dá Ọlọ́run bá pàtó tó ṣe pé yóò rọrùn fún wa láti fura mọ́ àrùn yẹn ẹ̀gbọ́ yóò rọrùn fún wa láti kí ni láti fura mọ́ àrùn yẹn bínú bá rún ọ nísìn ó rí inú rún àmúhùnkúra máa bínú rún ọ bẹ́ẹ̀ni bá ń fọ nínú nǹkan nínú tá a máa fi àwọn sense organ tiwa ọmọ nkúra bọ̀ gẹ́gẹ́ ni orí ń fọ tí nǹkan kan bá ń rún o ṣe gẹ́gẹ́ ni ó gbóòórùn so òórùn àrùn ni àbọ̀mọ̀ bẹ́ẹ̀ so àwa wá ní táàbì ṣe gẹ́gẹ́ ni oògùn táàbì lé. òórùn yẹn dànù sẹ́sọ̀ ọ̀gá àṣìkan rẹ̀ kan ló ló fi gbóòórùn náà ló fi máa ma ètè sí nínú ara ètè dùn ọ sàwọn kan ní máa kábà ń lògùn sí ògùn aláàlú ni kí mo pé kó lóyè ni. kólo àìsàn kíni oògùn ni kólo tọ́nì oògùn ni ìwọ̀lá ìgbòho lé. àrùn kan wàá sí láyé bí hiv ti tó yẹn táwọn èèyàn rò fún ọ̀rá oògùn fún rẹ̀ ń bẹ o àti ìrì ni o. ànábì tó yẹn fún ọ ní àlímọ̀ owó mọ̀nà àlímọ̀ wàjẹ́ hílà mọ̀nà jẹ́ hílà. àwọn oògùn tí ń bẹ láyé yìí nìyí àwọn àròsími láyé yìí ni àwọn èèyàn gbógun rẹ o ara wọn tó mọ á sì ra wọn tó ṣe kíni yóò mọ nǹkan bẹ ọlọ́run bá ọ̀sánù àwùjọ bá gbogbo àròsími sí ọ̀yẹ́ tí wọ́n rò pé tó bá rìn dáadáa wọ́n lórí àbùkù kékeré àbùkù ọ̀kẹ́rẹ́ wàá rògùn sí ń ṣe ọ ẹlòmíì àrùn mi ti ń ṣe láti twenty years ago ó ti lo gbogbo nǹkan ṣe kíni kọ̀ lọ. kọ́lá àwọn tó jẹ́ àwọn onímọ̀ scientist lónìí wọ́n láwọn ọ̀rùn kan tó máa ń gbà wékè lọ wọ́n máa ń lógun rẹ̀ gbà mí èmi wọ́n sì lógun rẹ̀ kò lè ṣiṣẹ́ èmi wọ́n sì rẹ̀ wọ́n rọ agbára rẹ̀ ni ntí mọ̀ wọ́n dúró yẹn o oògùn tọ́lọ̀ wọn bá máa ni tí ó mú àrùn oríṣiríṣi ló lè gé ni ní ọmọ jáde kọlọ́wọ́ máa sọ̀kalẹ̀ bóyá nítorí ẹ̀sìn tẹ́ǹsẹ̀ nítorí ìjẹkújẹ sẹ́ǹsẹ̀ láyà nẹ́rì wọn ò gbọ́ kánsà rí wọn ò wọ́ kíni rí ìjẹkújẹ sẹ́ǹsẹ̀ àtẹ̀sẹ̀ àtẹ̀sẹ̀ à ń dá lọ́fà kò sí high blood pressure rí kò sẹ́kùlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so àwọn oògùn yìí ni ànábì ni a lò ànábì náà sì ṣe é ibi táwọn ti láburú ni pé kẹ ní mọ̀jẹ̀mú kan lè lérí ní mọ̀jẹ̀mú burúkú tọ́ta ko tọ́lọ́wọ̀n àti ànábì ìgbẹ́ ni ó ti já burú. wọ́n ní oògùn tó fẹ́ lò yẹn tó bá máa lò ó òun lò ó ó ti takò ìyẹn ti kó ológun ah, nítorí pé inú rún mi wá ní lògùn o kí ni ìbáṣepọ̀ òhò àti inú àtògùn tí mo fẹ́ lò kò sí ìbáṣepọ̀ ń bẹ̀. oògùn yẹn òótọ́ bá lò ó ọgbọ́dọ̀ a lè fi kò ní túmọ̀ mo rò pé clear náà tó bá fún wa ní mọ́jẹ̀mú mi nì tó bá takò làákàyè wa ká béèrè di mọ́jẹ̀mú yẹn tí mọ́jẹ̀mú yẹn bá nídìí tó ṣe pé ó ní àwọn kankan tó lọ ń dá mọ̀ nǹkan yẹn tí ó jò kó rí bẹ́ẹ̀ kò sí problem wọ́n lè sọ fún wa pé oògùn yẹn má gbé kalẹ̀ lẹ̀ béèrè pé kí nìdí tẹ̀sí ni má gbé kalẹ̀ tó bá gbé kalẹ̀ yọ bàjẹ́ àwọn oògùn míì mẹ́tọ́ lè fi tó bá ti ṣe tó bá yìí tẹ́lẹ̀ abẹ́ kó domi tẹ́lẹ̀ abẹ́ kó kọ́ lami kò ní ẹ̀ní jẹ́ kọ́ kanlẹ̀ ilẹ̀ ẹlẹ́ lè mí sí i tó bá jẹ́ pé tó bá kílẹ̀ bẹ́ẹ̀ kò sí tó burú ó ti yé oògùn míì wọ́n lè ní máa jẹ́ ọmọ wọ́ọ̀mù gbogbo gbani tó bá ti jẹ́ kọ́ wọ́ọ̀mù tó ti gbé síbi òun yọ bàjẹ́ so nítorí pé tóun bá ti ọ̀nàyàn rẹ̀ bá ta sí òsèké ní òní problem ó clear sọ pé nítorí pé yọ bàjẹ́ ni ẹ̀ rí i pé ọ̀sán ẹ̀wọ́ ẹni tó bá gbé sílẹ̀ lẹ́yìn ní òsè ẹ̀ yọ bàjẹ́ bátìrì lásán lẹ́lẹ́mẹ̀ òjọba gbé sílẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ńdà àbí gẹ́gẹ́ sí sago omi àgbọn kí sùn òun ìgbọ́ yẹn orí lágbèsílẹ̀ lẹ̀ èrè ìnáwó lágbèsílẹ̀ lẹ̀ yọ̀ bàjẹ́ àbíkẹ́ gbé síbi so àwọn yẹn ní tó kílẹ̀ ni àwọn àwọn ọmọdé àwọn gàmbẹ tí ò ní ìtumà irú àwọn ohun láta fún tó bá ní pé tó bá fẹ́ lo kíní yẹn ní lò ó ìyẹn ò sí pọ̀ jù experience ló fi pé kí ẹ lò lẹ́ẹ̀mẹ́ta síbi méjì ni ọ lò má lò ju méjì lọ o experience ló bí yẹn ẹ gbọ́n mi wọ́n lọ bá lò ju méjì lọ ó lè dààmú rẹ̀ oògùn oṣù pọ̀ lọ́pọ̀ jù ó rí i pé tó bá jẹun jù nísìnyí kò ní sàbàlẹ̀ fún oúnjẹ náà sì ní oògùn ni jẹ níwọ̀nba tó o bá sì jẹun tó kánú yóò tún wé ebi míì lẹ̀ lóbi jẹ́ pé tó o bá dodo sí oògùn tó bá ní kó o lò yóò tún lékè ní o lè má wo àrùn yẹn sàn wọn àgbẹ̀ yẹn ní ẹlẹ́mìí ti gbọ́ sára bí yẹn nìsín o ti ṣe rẹ̀ lọ kò ní súnà tó gbọ́ yín gbà tí ọmọ bí wọ́n ṣe ń lò ó ti lò ó nǹkan tó bá jẹ́ aláàlí rẹ̀ kò ní lò pòrògì yẹn kílẹ̀ ẹ̀jẹ̀ ló mẹ̀yẹ mẹ́. ogun ẹ̀bọ wá nì tó bá ti fẹ́ mọ̀ kó ogun ẹ̀bọ lélẹ́yìí ogun tó bá jásí pé ní kèé ṣe àrùn tá a fi lògùn tí wọ́n ní kó o lò yẹn ó ti yé ṣùgbọ́n kó ogun ẹ̀bọ nì ẹjọ ẹyin obìnrin àwọn ọmọ yẹn bá kúrò wọn náà tí wọn bá sóbi wọn bẹ ní ọmọ lọlé. lápèjúwe lápèjúwe èèyàn kọta kò tó kí ni kọta ẹ̀yẹ́kẹ́ tó lọ náà àwọn àrùn ògùn tá a ní ká lọ́rùn tá a ní ká lògùn àrùn ògùn àrùn fún yìí náà ògùn tí ó wo àrùn sàn téèyàn bá lògùn tí ó wo àrùn sàn tó jára àlè tí ó bá wo sàn náà àwọn èèyàn ń tibẹ̀ lògùn ẹ̀bọ náà o ẹ̀gbọ́n mi yé orí ní ń fọ tí ò dáwọ́ dúró wọ́n sì lo gbogbo nǹkan lọ wọ́n wá ní ká lọ lògùn tí a ní apply síbi nǹkan yẹn torí pé ògùn aláàlú náà ní kẹ́ tó lò ẹgbọ́rọ̀ apply rẹ̀ síbi nǹkan tí ń ṣe yí ká tó pé o ẹ gbọ́ mi yé ìyẹn ni pé ọgbọ̀rọ̀ lọ pọ́ọ̀ṣì nǹkan yẹn ká tó pé náà mú yóò ṣe déédéé rí bí pọ̀ ó sì wọnú ara lọ ẹ̀jẹ̀ ó gbé lọ bẹ̀ yóò ṣe déédéé rún ẹ ìgbẹ́ àmọ́ alóògùn tó lò sí eré fífọ́ yẹn kọ́lá sábà ní kó o fi kó o fi fọ orí rẹ ó ti wọ bẹ̀ lọ ó ti àpláyè rẹ̀ sí náà nù ó fi fọ orí rẹ torí pé yóò gbanú ara wọlé gbogbo àwọn ọrùn yìí ihò bẹ́ẹ̀ tó gbanú ara wọlé ó lè gbé tó bá ti yọ ní tó dami sára ara yóò ṣe kí ni yóò sì ilẹ̀ kọ́lá ìtìjọ́ mọ́tẹ́lẹ̀ yóò ṣe kí ni yóò mọ̀ bọ̀ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ̀ kí wọ́n á ní pé orí ti ń fọ ọ̀yẹ́ o ẹ lọ kó kinní kan mọ́bì kan ẹ lọ já ìwéwé kan ẹ mí ti papọ̀ ẹ lọ kó mọ́bì kan èyí yóò rí kíni ó ti dògùn ẹ bọ́ mẹ́rọ ewé yẹn ti di kíni ó ti dògùn ẹ bọ́ ẹ lọ da kíní yẹn sọ sínú sálángá ni pẹ̀lú òkúta ọlọ́wọ́n ọba yóò fi máa. ó ti dògùn kíni. kíní yẹn kíní yìí inú omi ní ká sọ sí ó ti dògùn ẹbọ ẹ níbi ẹ ẹ sáà ní bílíwù ìyẹn nìyí àwọn tó níbi láti mú yìí wá wọn èyí lò yẹn fún inú ọ̀dà kan máa lò yẹn náà fún inú àwọn oníbíbọ́. ẹ̀sà bíléèdì ó ti yé kẹ́ẹ̀bù ẹ̀bù sí i ìrìyàn lọ láà nígbà ọ yàtọ̀ sí omi tó fi fọ orí tí wọ́n fi òògùn sí omi ọ̀wọ́nú erí lọ ẹ̀bù tó òògùn yẹn ní ó ti yé ẹ̀bù tó ṣe kí ni tó òògùn yẹn ní kò lè wọ́bi kankan lọ níbi tó fi tíyẹn náà ṣe kí ni ni ó dùn tó fi gbẹ. tó bá yẹ kó yóò bá wọ́bi kan lọ ní tó bá ara báyìí náà ó yẹ kó ṣe kí ni. kó gba lọ. ẹ gbọ́ mi láì ti kọ́ sangbẹ́rẹ́ tó bá lẹ̀ ara báyìí náà ni tóró mi ni àkàdá sínú ara lásán ni lóye ni ó sì wọnú ara lọ. àwọn oògùn kan mẹ́ta bá fi ra ara báyìí yóò wọ̀ ni lọ. wa àbí ń wa tíbi kan kan wọ báyìí yóò wọnú lọ yóò lọ ìṣẹ́nu tó bá yẹ tó mú lọ́wọ́ yẹn tẹ́ ẹ lọ yẹn ká ní ara kó ságbẹ́rẹ́ ó yẹ kó fi rárá rẹ ọ wà sàn àbí lọ sí ìrìn àjò dòsí ògùn ẹ̀bọ ni kò ní lọ kò ní kò ní lọ tọ́ọ̀ṣì nǹkan yẹn gangan mo rò kó clear so gbogbo àwọn kaba yẹn aláàtì jẹnà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu táwọn èèyàn máa ń sèkéyìn tí wọ́n máa ń ṣe ó lówó lọ́wọ́ ó lówó lọ́wọ́ ó sì fẹ́ máa lówó lọ́wọ́. ó lọ osi ó sì bẹ̀ lọ́hùn ó ọ ṣiṣẹ́ ó wàá ọ wàá jẹ ọjà ẹ gbọ́n mi yé láti fi lówó lọ́wọ́ a kì í sógun láti fi kíni lákòjọ torí pé kì í ara kan ni. àwọn nǹkan yẹn ọwọ́ á jẹ àṣejẹ yẹn ni tọ́ ọba jẹ ni àbótí ẹ̀ lọ gbé síbì kan ó ti dògún ẹ bọ àtọ́jẹ́ àti torí pé kíni àìlówó lọ́wọ́ rẹ̀ ṣe kíni kì í sáwọn ara. wọ́n ní yorùbá máa ní kíni àìlówó lọ́wọ́ yìí sáwọn yorùbá gan máa ń sọ pé àìlówó lọ́wọ́ yìí ṣe kíni kì í sáwọn. so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn yẹn lògùn ẹ kó lè ọmọ wọlé kí apá ayọ́mọ ká mi ọwọ́ ajẹ kankan sára omu kankan ayé ti ń bọ̀ o kìí ṣe ara ní ìpìlẹ̀ rẹ̀ àdìjẹ̀nu ní ọ̀ràn wa tó padà wá di àrùn ara àdìjẹ̀nu ní bẹ nínú kíni lọ́wọ́ apá ọkọ ni apá àwọn àjẹ́ ọkọ ọmọ sàdúrà mú wa fún wa. ìwọ náà sì ní lọ fáyé ọ̀gbọ́ ò ní lọ fáyé wọ́n á lọ dáhùn àjẹpéjọ sí wọ́n lọ bọ́ ọgún wọn mú. ó di yẹ so ìwọ náà lọ lọ wá lọ bá ìgbàkúgbà bọ̀ ó ń bá rẹ ń bọ́ sí ní bọ̀ ń bá òye bọ̀ wọ́n fún ní ten ó ló kéré. wọ́n ní ayé ẹ̀sẹ̀ yọ báwo ni tó wà lọ́wọ́ yìí ẹ̀mú kà ó ń bára rẹ̀ ṣe kí ni ń gbó bọ̀. ṣé wàá ti pé mọ́bẹ̀rù àjẹ́ ẹ mọ́bẹ̀rù oṣù ọlọ́run ní àmì ni bí láàrin wọn lọ láàrin àwọn ọ́fíìsì wọ́n lọ ti gbogbo aláìta rẹ̀ yìí ẹ̀yin ẹ̀yin kọ́ máa yọ lẹ́nu pé olùtàkàrù kọ́ mọ́ràn gbà. so ọmọ ẹbẹ lọ wọn ló sì ní fẹ́ràn ìyọ̀n ní ọmọsọ̀ lòlò mọ̀lùkọ́kílẹ̀ ibẹ̀ lọ́wọ́ bá láti yọra wa níbi wàhálà àjẹ́ wàhálà oṣó wàhálà nìjẹ̀mú ibẹ̀ lọ́wọ́ lòlò. sòògùn ẹbọ sẹ́yìn islam ní a máa ṣe ti yé ọlọ́run fi yọ. tabata àdúrà a lè fẹ́ràn o àdúrà wà lọ́tọ̀ ẹran bẹ ní ọ̀tọ̀ so tọ́ba bẹ sàárà ẹ sàárà lọ́tọ̀ ìdáwọ́ bẹ ẹ ní ọ̀tọ̀ a fi ń fẹ́ràn torí àdúrà ànábì ló máa lọ́mọ ẹ̀sìn wà fún wa a yẹ fi ń fẹ́ràn torí àbí àdúrà ànábì ọ̀pẹ̀rẹ̀ torí àdúrà rẹ̀ ẹni tó bá ti sàn àdúrà ti máa ń pẹ̀rẹ̀ sí i èsè mi dí àná ìgbà míì ó tún wá lè ṣẹbọ torí ìgbà míì wọ́n sọ pé tẹ bá máa ẹran ẹ̀yẹn nìyí tẹ bá máa pa àlìjẹ̀nu ló dáa fún wọn wọ́n ní tẹ bá fi àṣetẹ́ kà mọ́kànléní ọ̀kànlélógún mọ́kànlélógún àbí mọ́kànlélógún lẹ́ẹ̀ ká ẹ mọ ẹ wàá kà fọjọ́ méje ọjọ́ kọ̀ọ̀kan láàrin ọjọ́ mẹ́ta adé kọ̀ọ̀kan lẹ́pa ó sì gbọ́dọ̀ jálò ẹ̀gbọ́n ọjọ́ mẹ́ta míì tó tún bá tún máa wá àgbo lẹ́ máa pa tó bá máa dọjọ́ keje màálùú tó ní dúdú àti funfun òun lè gbọ́dọ̀ pa tẹ́bà tó wá pa ọ̀bẹ gbóná wàláì wọ́n fi ọ̀bẹ gbóná àwọn àbá yẹn wọ́n fi ń pa ẹran o wàláì ọlọ́run fi búra wọ́n ní kó ti gbà nù ọ̀bẹ gbóná lẹ́ẹ̀fi pa tọ́ba tó wá pa náà ò ní jẹ́ ń bẹ̀ o ọ̀gbọ̀rọ̀ fẹ́nu kan o. ọgbọdọ fẹnu kan àwọn yẹn ẹbọ làwọn yẹn so ó ti ó ti mú yẹn wọnú ẹbọ báwo ebe ẹka pẹrẹ lásán ká lẹkẹ ní kájí sàrà lásán kì í ṣe bẹ́ẹ̀ kádọ àyọ lè gbẹdọ àjàrà pẹrẹ jáde sàrà rẹ kì í ṣe bẹ́ẹ̀ gbòòrò clear so kọlọ ó ti dé ó ti dé lẹ́yà ọlọ́mọdé àgbàdo àwọn ọlọ́mọdé àti wọn lẹ́nu rẹ ọlọ́mọdé àti obìnrin. wọ ebe ìlànà ọ̀rọ̀ jẹ́ kásáré béèrè rẹ̀ ya. Ọ ọ̀yá. kí ni ìdájọ́ jẹ ati jíjẹ àwọn dókítà ni ó sọ̀rọ̀ lérí ẹ̀ wọ́n ló ní kafíìn àbí nǹkan nínú àbí kafíìn dẹ̀ ní náà ní tí ọba ti pọ̀ jù kò ní ṣe kíni kò ní kó bára àmì ìdí ń bẹ nínú obì ó súnmọ́ kọ́pọ̀ bá ti pọ̀ jù lọ nínú tí ọkọ̀ bára ni tí àwọn dókítà ti ní àmọ̀jẹ́ káwọn ṣe kíni ká jẹ bọ̀dọ̀ bá ní pé ọba pọ̀ jù kò kó bára tó burú láti jẹ díẹ̀ bóyá àárín pé ń wa nínú ara wa ó ti yé tá tó burú ní ibẹ̀ àmẹ́lòmíì ń bẹ lọ́yẹ pé tó bá jẹ díẹ̀ yẹn gan yóò ṣe kíni yóò kó bá wọn kò ní gbádùn àwọn lárúbáwá ó ti yé ọjà àbí pé táwọn bá jẹ obì ní bígbà tí wọ́n mu kokéènì tí ì bá sẹmi séèkì ọjà àbí tó bá jẹ obì ẹ́ gbogbo yín wọ́n máa pọ́n. ẹ eh, yín kọ́ ṣe díẹ̀ ó ṣe díẹ̀ so èyí tó súnmọ́ ni pé ṣé máa jẹ́ ẹ̀nì ọmọ dàbí ìgbà tí wọ́n mú ni àwọn máa lágbára gan máa máa mú gan irú àwọn yẹn nísìnyí àwọn ọ bá rẹ̀ jẹ́ ní òkú tó wọ́n mú dání àti àfàràfà wọ́n ní òfin lọ sí ọ̀sẹ̀ yìí pé ẹnikẹ́ni tó bá ti gbá mi wọ́n ní wọ́n á kúdà tó bá lò má lò láti tó bá lò ládàá bójú mi láti lè tó bá ti lè sí ẹsùn kọ̀kúdà tó kó wà lára rẹ̀ wọ́n á pẹ̀lú kúkú àgbà ó dẹ̀ fi tẹ̀ wọ́n ló dẹ̀ sẹ́ńtẹ́ǹsì rẹ̀ sẹ́ńtẹ́ǹsì

ìwọ ọmọ pọlọ ní ẹni tó bá fẹ́ bà mí jẹ́ kí lọ́dún kí wọ́n ṣe kẹ́ ẹ pa wọ́n àbí kẹ́ ẹ kàn án má gbélébù àbí kẹ́ ẹ ṣe kí ni ó di é àbí kẹ́ ẹ gé wọn lápá kẹ́ ẹ gé wọn lẹ́sẹ̀ kó wọn lọ́nà bá sọ nìyẹn ẹ lọ ìlú mímọ́ ẹ lọ bàá jẹ́ ìlú tó ti dáa jù lóyún lọ èyí náà fẹ́ sọ ọ́ di bẹ́ẹ̀ ṣe dà torí ẹ ìwọ tó o máa ń kó obì lọ sọ́run wọn bá ti mú ọ báyìí sáà ti kọ lọ́tà sáwọn ọmọ rẹ kalẹ̀ láti lẹ̀ pé sọ mo ń lọ nu ẹ lè mọ́ rí mi mọ́ o tò sì mọ́ lógun oorun sísè bá wá tiẹ̀ wá jobi láti lé yẹn sí yọ hàn pé wọ́n wá aṣọ àrò pé ó gbé ó fẹ́ gbé travel ni àbọ̀dé ah, tó bá ti jẹ ni yóò ti rún un náà. Ah, ẹ̀rọ akẹ́bí mi náà ṣẹlẹ̀ sọ́dọ̀ ni so bọ̀ ó ti yé ṣé ẹ̀ ń pé ìtọ́ba jẹ ni ó ti rún ọ̀rẹ́ rí o ní ìkọ̀kọ̀ tó fẹ́ fi ṣe má. ẹ̀yin sọ́kún yóò wá bí sára àwọn èèyàn lọ́wọ́ ni. ẹlòmí dẹ̀ lò o lè ọ́ yóò fúlà láti rẹ̀. nǹkan yẹn torí àwọn obìnrin wọn wulẹ̀ jẹ tọjọ mọ bẹ́ẹ̀ torí pé àti nǹkan àárín ọgbà bẹ̀yẹn fi sẹ́. náà náà tẹ ẹgbẹ́ sábà tiẹ̀ sábà ti jẹ́ báyìí sábà tọ̀ ni yọ wà nù tọ̀ yẹn nù tọ̀ yẹn wọ́n á gbé jáde nù tọ̀ yẹn. ọlọ́run sọ wa ń bẹ̀ o ti yé báwọn ní sọ ẹlòmíì wá ní wọ́n ń tàṣejù wọ́n ṣe kéde kẹjọ kó sọ lọ sọ o sọkúsọ lọ sọ ẹ̀yin náà wàá dúró àwọn èèyàn tó kú lọ́dún tó lọ wàá dúró àwọn èèyàn tó kú kọ́lá àwọn ṣe débi pé àwọn ọmọ yunifásitì wọn lọ́dún yìí wọn ò jẹ́ kí àsìkò wíwọlé wọn kọ́ bọ́ sásìkò àjì ẹ̀yìn àjì náà jẹ́ kókó sẹ́kẹ́ni kọ́ bọ́ sí wọ́n ti máa ń wọlé ní àsìkò yìí tẹ́lẹ̀ mi ò ṣáàjì nu wọn ẹ̀jẹ̀ gbà ṣe àjì àwọn tó wá ti tẹ́lẹ̀ kan ẹ̀kan náà máa ń fún wọn yọ̀dá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó ṣe wọ́n yọ ọ lọ. so ẹlẹ́mi ó travel láti wíwá ìmọ̀ ìdúgbòrì yóò lọ sí àjì nínú wọn. so wọ́n á ti wò pé wọ́n fi wọ́n sí ẹ̀yìn olùdé ẹ̀yìn olùdé wọn ti wà lásìkò àjì nígbà tá àjì bá parí tán ẹ máa bọ̀ wá kó lè reduce the population ara dáadáa rẹ̀. so àwọn tí wọ́n wọlé ńjọ́ kìíní àná wọ́n ń padà ń sọ pé ń tọ́pa kínní yẹn níbi ìgbà tí wọ́n gbé àwọn oògùn olóró kan náà wọlé tí wọ́n lò kankan lọ́la kẹ́míkà kan náà fi rí àwọn èèyàn torí pé kí ikú yẹn ti lágbára jù so oboru nǹkan yẹn náà ní so oboru nǹkan yẹn náà ní wọ́n máa wò pé kí wọ́n wá àwọn òfin tó máa fi kalẹ̀ torí pé àwọn ṣíà ni wọ́n ń dètè ní gbogbo ọ̀nà so tọ́lá bá ti wá ní wọ́n kárú wọn bẹ́ẹ̀ sábà ti mófin yẹn le so ẹlòmíì rẹ̀ nínú kàlímì náà ní wàá fà ń bẹ́ẹ̀ tó bá wàá fa àlìjànú níbẹ̀ yẹn ó lè dà àlìjànú sáwọn èèyàn rárá tó máa pa àwọn èèyàn lọ. so ẹlòmíì dáàbò yẹn ló máa pa àwọn yẹn lọ bó bá ó tún mọ̀ pé ìbẹ̀rẹ̀ ti fà síbẹ̀ ẹni ká má gbé kíni wọlé ni aná wọn náà kàrí tá a lè fà tá a kó àwọn àdìjẹ̀nu wọlé. bàbá wọn mọ ọkàn máa rí kí wọn ń kú ni wọn ní wọn fẹsẹ̀ kú. so wọn lè túbọ̀ pé bóyá kẹ́míkà kan ni wọ́n lò náà bóyá àdìjẹ̀nu ni wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀. so gbogbo nǹkan yẹn náà fi ní kí náà fi mú òfin yẹn àwọn àbáyé rẹ̀ dábàá sì ní parọ́ nínú ara ń báyìí lójú àràbá yẹ mọ̀ sanaka lójú àràbá yẹ mọ̀ sanaka yìí nínú ara nínú wọn lásì ànábi wọn lásì ọlọ́run wọn lásì kàába yẹ nìyẹn yẹ mọ̀ sanaka yìí sakusa sòkè sọ ọmọ nàìjíríà nìkan o wọn kọ káàkiri náà o sakusa mẹ́ta dín náà o ó ti yé òtí àwọn ti tán fẹ́ kó wọlé yẹn wọ́n fẹ́ kó kó wọlé kọ́nà kó sànù wa torí ẹ̀ ẹ dákun ẹ̀yin yẹn ẹ má ẹ̀yin tẹ̀ lọ ájì o tẹ bàwọn ṣe ń lọ ẹ bá sọ fún wọn o bóyá ọ̀sẹ̀ kan tó ti di pọ́ fẹ́ lọ àwọn míì nísìnyí wọ́n lọ túnṣe tí ń bọ̀ wáyìí ọba ti pọ̀ ọ̀sẹ̀ kan tó bá ń jẹ omi tẹ́lẹ̀ má jẹ́ o ó ti yé kọ́dà máa wulẹ̀ mu létí sí i mọ́lógún oorun o mọ́lógún oorun rárá sọ jẹ́ ń fọ́ ọlọ́gún oorun kan tó máa lò tó bá fẹ́ òyìn náà ṣe rọrùn sùn ó ti yẹ máa mú oyin gidi máa mú bísí bí mẹ́rin ó sùn mú oyin gidi ní o sí mẹ́rin ó ti yẹ wàá sùn ó lè ra ọkọ̀ tó lè mú mílìkì náà máa sọ lọ́tọ̀ wàá sùn pẹ̀lú ògùn ọlọ́run sọ àwọn ogun rẹ̀ wà lára tó jogún nẹ́tọ́rà tí wàá fi sùn àmọ́ mo rántí oyin báyìí so mu oyin dáadáa tó bá jórin gidi o olóògùn ọlọ́run ó sì kẹ́ni wàá sùn so kò jẹ́ bí àárín ẹ̀sẹ̀ jẹ́ náà ìpara tó ní akọ́wọ̀ nínú obìnrin ló béèrè rà ẹ ìpara tó bá ní akọ́wọ̀ nínú kò sí tó burú ẹ lè lò ó fi pìsáàpù rẹ̀ àbí ẹ lè lò àmọ́ ìjọba rẹ̀ tó lórí jùlọ òun ní kẹ́lẹ́kẹ́lẹ́ òun ní kẹ́lẹ́ lò so wallahu ta'ala. Subhanakallahumma wa bihamdika asyhadu an la ilaha illa anta